ẹ káwọ́ padà sórí ètò wa ètò ogo Ògo Ìgbàlà náà lètò tẹ́ ṣì ń wò pẹ̀lú èmi mọ̀ yín Fowóṣadé Adéfẹ̀wá gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe ń darapọ̀ mọ́ tàbí yálà bóyá tiẹ̀ ti gbàgbé àkòrí tí mo sọ pé a fẹ́ fi bá wa sọ̀rọ̀ lénìí òun náà ni ohùn Ọlọ́run ẹ má gbàgbé èmi kọ́ lọ́lọ́run pé bàbá wọn láfárẹ́ àwọn lọ́lọ́run pé ẹnu oníkàn báyìí náà làdẹ̀ ti máa ń gbọ́kàn ó yá bàbá. mo kí gbogbo àwọn tí wọ́n tún lórí ọ̀fẹ́ láti wọ̀ á àdá orí ètò ohun tí a fẹ́ sọ̀rọ̀ pàtó lé lórí ni ohun olúwa gbogbo ẹ̀dá tó bá wà láyé tí ò bá ti gbọ́ ohun olúwa bí ẹni pé òkú ni ẹni náà hmm. nítorí pé ohun olúwa inú ibẹ̀ ni agbára ọlọ́run wà inú ohun olúwa ibẹ̀ ni ìṣesí ọlọ́run wà inú ohun olúwa ibẹ̀ ni ìtọ́ni ọlọ́run wà inú ohun olúwa ibẹ̀ ni ìyanu olúwa wà so gbogbo ìgbà tí ẹ̀dá bá ti farabalẹ̀ láti gbọ́ ohùn olúwa ó ṣetán láti wọ inú ògo tuntun lọ ni bí olúwa dẹ̀ ti bẹ tí ẹ̀mí ẹ̀ bẹ láàyè gbogbo ojú tó ń wò mí tó ń gbọ́ mi lónìí lórúkọ olúwa ohùn olúwa ó máa fọ̀ sí ẹ. àmì lórúkọ jésù. ẹ ọlọ́run dá ènìyàn ní àwòrán ara rẹ̀ ó fẹ́ wa púpọ̀ ìfẹ́ ọlọ́run sí ẹ̀dá pọ̀ ohun tí ọlọ́run kórìíra nínú ẹ̀dá ni ẹ̀ṣẹ̀ hmm. ẹ̀ṣẹ̀ ló mú ìyapa wá láìsí ẹ̀ṣẹ̀ kò sí ìyapa ikú òun dẹ̀ ní èrè ẹ̀ṣẹ̀ wọn jésù kristi ọmọ ọlọ́run tí a pa lórí igi àgbélébù ní gọ́gọ́tà ó ti fi ẹ̀jẹ̀ rẹ̀ rúbọ fún èmi àti ìwọ fún ìwọ àti èmi kí a bá lè rí ìgbàlà ká bá lè rí ìwòsàn ká bá lè rí ìtúsílẹ̀ ká bá lè rí ìdáǹdè ká bá lè rí oore ọ̀fẹ́ àti àánú gbà òun ni wípé láìsí ohun olúwa kò sí ìtúsílẹ̀ hmm. ọ̀nà mẹ́wàá ni olúwa máa ń lò láti bá ènìyàn sọ̀rọ̀. ọ̀nà mẹ́wàá. bẹ́ẹ̀ni hmm. bó o bá ti fayé ẹ fún jésù tó gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà o gbọ́dọ̀ máa gbóhùn olúwa fún gbogbo ìtọ́ni ìgbésẹ̀ tó o bá fẹ́ gbé nírìn àjò láyé kò sí ẹni tí ọlọ́run kì í bá sọ̀rọ̀ ṣùgbọ́n bó ti bá wa sọ̀rọ̀ ló yàtọ̀ ṣùgbọ́n ọ̀nà mẹ́wàá yìí òun ni mo kà nínú bíbélì tí mo mú jáde pé kájọ wò kájọ wò kájẹjọ lò ó ó dẹ̀ lójú pé tó bá rí kan mú nínú mẹ́wẹ̀ẹ̀wá yẹn tó lò ìwọ náà gbóhùn olúwa. àmín jésù kristi. ọ̀rọ̀ àkọ́kọ́ tí ọlọ́run fi ń bá ènìyàn sọ̀rọ̀ tí ohun olúwa fi ń jáde òun ni ọ̀rọ̀ ọlọ́run. ọ̀rọ̀ ọlọ́run àkọ́kọ́ nìyẹn o. ọ̀rọ̀ ọlọ́run bíbélì wípé nínú johannu orí kìíní ẹsẹ̀ kìíní ní ní àtètè kan ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ọlọ́run ni ọ̀rọ̀ náà ó ní ọ̀rọ̀ la fi dán ohun gbogbo hmm. láì sí ọ̀rọ̀ ni kò sí ohunkóhun tí a dá hmm. nípa agbára àti májẹ̀mú ọ̀rọ̀ ni ìyè wà ìyè yìí ló tan ìmọ́lẹ̀ nínú òkùnkùn òkùnkùn ò sì lè borí rẹ̀ hmm. ẹ gbọ́ mi sà gbogbo ìgbà tí ẹ̀dá máa ń wá ìtọ́ni ọ̀rọ̀ ọlọ́run ni ohun àkọ́kọ́ bíbélì pé ọ̀rọ̀ ọlọ́run ní ọ̀rọ̀ tí ó dájú hmm. ọ̀rọ̀ tí kò lè kùnà psalm one one nine verse thirty nine ó ní forever ó ní títí láíláí olúwa ni ọ̀rọ̀ rẹ ti ó ti parí hmm. ọ̀rọ̀ ọlọ́run ti parí iṣẹ́ láì sí ọ̀rọ̀ ọlọ́run kò sí nǹkan tó lè rí o hmm. nípa ohun gbogbo tó ń rí ohun tá à rí àti tí a dá nípa agbára ọ̀rọ̀ so ọ̀rọ̀ ni ọlọ́run fi ń bá ènìyàn sọ̀rọ̀ tí ń ṣe ọ̀rọ̀ ọlọ́run it is the sure word of prophecy the scriptures ọ̀rọ̀ ọlọ́run so gbogbo ìgbà tó o bá ti lórí ọ̀fẹ́ láti jókòó láti ka ọ̀rọ̀ ọlọ́run ọ̀ láti máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bó o ti gbọ́ láti ẹnu mi báyìí olúwa bá ẹ sọ̀rọ̀ yẹn hmm. mo gbàdúrà gbogbo etí tó ń gbọ́ mi ní orúkọ olúwa ìgbésẹ̀ tó kàn ní ìpele àjọ ẹláyé bó ti gbóhùn olúwa ọ̀run máa darí ẹ sí. àmín lórúkọ jésù. ó ní ṣẹṣẹ gbé. àmín. tó ohun àkọ́kọ́ tọ́lọ́run fi ń bá ní sọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ ọlọ́run. Hmm. ìkejì òun ni àlá. àlá. bẹ́ẹ̀ ni sà ọlọ́run jẹ́ ọlọ́run tó fẹ́ràn ènìyàn tó bẹ̀ pé ó fún wa lóore ọ̀fẹ́ láti lè máa sùn bí oorun ò bá ní kókó tí ò níṣẹ́ tó ń ṣe lára ọlọ́run ní já máa sùn hmm. so ènìyàn kan ṣoṣo dẹni kì í sùn bíbélì pè ní ọlọ́run àwọn ọlọ́run ọba àwọn ọba hmm. ẹni tó dá ayé àtọ́ bíbélì kì í sùn kì í tó gbé hmm. ẹni tó pa mímọ́ kì í sùn ẹni tó pa ọmọ kì í tó gbé hmm. òun ní pé ẹni tó dá ayé àti ọ̀run nìkan ló ní àṣẹ àti májẹ̀mú láti má sùn hmm. gbogbo ẹ̀dá tó bá ń sùn ló gbọ́dọ̀ máa lánàá àwọn kan wà tí ọlọ́run bá wọn sọ̀rọ̀ ní ọjọ́ àlá nítorí pé ọlọ́run máa ń lo àlá fi bá ẹ̀dá ènìyàn sọ̀rọ̀ èṣù ti bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ti wá kọ̀ǹpúùsì ọkọ̀ wọn ti porúurú wọn ò tiẹ̀ wá mọ̀ báyá ọlọ́run ló bá òun sọ̀rọ̀ àbẹ́sù ló bá òun sọ̀rọ̀ bọ́ mi ọlọ́run ló dá ọ bó o bá sùn bó o bá lálàá tí àlá yẹn ọlọ́run fi bá ẹ̀ sọ̀rọ̀ pé gbé ìgbésẹ̀ báyìí bí nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ ẹ wo gbogbo àwọn tí ọlọ́run bá sọ̀rọ̀ nínú bíbélì láti orí bàbá wa Abrahamu ní Genesis chapter twenty tó bá kà á from verse nine Genesis orí ogún láti ẹsẹ̀ kẹsàn-án ẹ bá mi kà á tí ẹ bá lè wà ọlọ́run bàbá àwọn bàbá bàbá wa ọlọ́run rìn àlá ọlọ́run fi bá wọn sọ̀rọ̀ Genesis chapter twenty orí ogún láti ẹsẹ̀ kẹta ẹ kà á jáde mà ṣùgbọ́n ṣùgbọ́n ọlọ́run tọ̀ Ábímẹ́lẹ́kì wá. ọlọ́run tọ̀ Ábímẹ́lẹ́kì wá. ní ojú oorun ní òru. ní ojú oorun ní òru. ó sì wí fún un pé. ó sì wí fún un pé. kíyèsí. kíyèsí. òkú ni ìwọ. òkú ni ìwọ. nítorí obìnrin tí ìwọ mú ni. obìnrin tí ìwọ mú ni. nítorí aya ọkùnrin kan ní í ṣe. aya ọkùnrin kan ní í ṣe. ọlọ́run bá ọba odidi ọba sọ̀rọ̀ sà ọba Ábímẹ́lẹ́kì ó dáwọ́lé ìyàwó Ábúráhámù ìyẹn ni màmá wa sarah ó mọ̀ pé obìnrin ló fine báyìí lórí rẹwà báyìí ló beautiful bá ó dẹ̀ ó nà wá láti ó fẹ́ gbẹ́sẹ̀ lé wọ́n ní gbogbo ń lọ bá ń gbẹ́sẹ̀ lé tó bá bá ti balẹ̀ lọ bá ó fẹ́ balẹ̀ ayé abraham olúwa bá sọ̀rọ̀ lójú àlá gbogbo ìgbà tó bá lálà tó bá rántí ogun burúkú ni o hmm. ọ̀pọ̀lọpọ̀ asùn wa lóhùn òun rántí àlá òun lálà ẹlòmíràn lálà á lóun gbàgbé tí ohun tó wá lálọ́ yẹn bá ti wá ṣẹlẹ̀ a ní ó dàbẹ́ ní pé mo mà ti rí kinní tó ṣẹlẹ̀ yìí hmm. ọlọ́run ti bá ọ sọ̀rọ̀ lójú àlá àlá ó pọ̀dọ̀dọ̀ kó o máa mú àlá ẹ̀ ní kókó ọ̀pọ̀lọpọ̀ a máa tọrọ àwọn wọn ní àlágbò àlá ọ̀gá hmm. ẹ̀dá ènìyàn ló gọ̀ <laughs> gbogbo ìgbà tó o bá ti lánà tí o bá yí ẹ wá àwọn wòlíì àbí ìránṣẹ́ ọlọ́run lọ kó o sọ àlá ẹ̀ fún wọn kí wọ́n tọ́ ẹ sọ́nà kó fún ẹ ìtọ́nu ní ìlú Íjíbítì ọba òjijọba fọlá ò lànà aláyẹ òle ó pe gbogbo àwọn àpidọ́pidọ́ gbogbo wọn pidọ́ wọn ò lè túmọ̀ àlá. nítorí pé mo rírí àlá. mo rírí àlá ó ní ẹ túmọ̀ àlá yìí fún mi hmm. ọlọ́run a máa bá ẹgbẹ́ èèyàn sọ̀rọ̀ láti ojú oorun nínú àlá wọ́n gbogbo wà wọn ò lè túmọ̀ àlá hmm. ṣùgbọ́n àgbẹ̀fẹ̀fọ́ bá wa ni mo rántí ẹ̀ṣẹ̀ mi lónìí o ọmọkùnrin kan wà nínú túbú o tí a porúkọ ní Joseph o ọmọ ibiru ni o nígbà tí ọba mú àwa méjì tó ti wà mọ́lé ó sọ ó tó mọ́ àlá wa fún wa ó ní ìwọ wọn máa dán padà sáàfù hmm. ìwọ ọba máa pa ọ́ ó ní bódà ṣe sọ fún wa ló ṣe ṣẹlẹ̀ o kábíyèsí o ẹja lọ ránṣẹ́ pé ọmọ yẹn òun hmm. nìkan ló lè túmọ̀ àlá wa ìyẹn ni wípé àlá máa jẹ́ kí ohun Olúwa kó jáde hmm. wọ́n ránṣẹ́ sí Joseph láti inú túbú hmm. ènìyàn kan gbọ́ mi tó ń wọ̀ mí lórúkọ jésù inú túbú ayé tó wà lórúkọ jésù inú túbú àìsàn tó wà lórúkọ jésù inú túbú àìní tó wà lórúkọ jésù kristi tó bá sàmì tó dá lórúkọ níwà àrùn fún ẹ jáde. àmì lórúkọ jésù kristi. wọ́n ránṣẹ́ sí joseph hmm. ó jáde nígbà tó déwájú ọba ó ní ń gbọ́ arákùnrin mo lálàá alámìire ó ní ọ kábíyèsí o kábíyèsí o pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ o ọlọ́run ló ní ìtumọ̀ àlá ṣùgbọ́n ohun tí àlá yín sọ ohun kan ṣoṣo ni. Hmm. ó ní a máa ní ọdún méje tí oúnjẹ máa pọ̀ ọdún méje tí oúnjẹ ò tún ní sí hmm. ó ní kí ọmọ oúnjẹ ènìyàn kan ní ọdún méje tí oúnjẹ bá pọ̀ kó a máa tọ́jú oúnjẹ fún ọdún méje tí ò ní sí oúnjẹ. sí oúnjẹ kíyàn wá bàa wà. kíyàn wá bàa wà kábíyèsí wò bá ó ní tàtú lẹni tí ẹ̀mí ọlọ́run gbé nínú hmm. tó lè ṣiṣẹ́ bí kò ṣe wọ a mú jáde láti inú túbú nítorí pé hmm. èèyàn kan lálàá hmm. èèyàn kan láti jáde nínú túbú torí àlá èèyàn kan láti wọ inú ògbó lọ àlá tó wà nínú tiẹ̀ náà tó ńlá. lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù kristu lórúkọ jésù kristu. lórúkọ jésù ọ̀run fún ọyún ṣe. àmì lórúkọ jésù kristi ẹ jẹ́ ká máa ṣàmì o. òun ni wípé ọlọ́run a máa bá èèyàn sọ̀rọ̀ pẹ̀lú àlá. ìpele kejì nìyẹn o. Hmm. ìpele kẹta òun ni mo pè ní ìran. ìran. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọlọ́run a máa fún ènìyàn ní ìran ọlọ́run a máa fún ènìyàn ní ìran ó lọ sọ fún mi nínú ìjọ wa ń gbàtà àlà program ní ọjọ́ kan ó sọ fún mi ó ní obìnrin kan wà bí o tó ní ọmọ tó ń ṣiṣẹ́ hmm. níbi gíga ó ní bá mi sọ fún ọmọ yẹn tó bá délé ó ní sọ fún ọmọ yẹn pé ènìyàn kan bínú àga ìgbéga níbi tó ti ṣiṣẹ́ yẹn ó ní hmm. wọ́n máa fi nǹkan kan lé orí àga yìí kó máa fi ọwọ́ mu o kó máa hmm. fi ọwọ́ mu o ọjọ́ sunday àbí tuesday ni ìran yẹn jáde nígbà tí ọmọ débi iṣẹ́ lóòótọ́ wọ́n ti gbé nǹkan kan bí àdó sórí tíà ìyẹn ni wípé ìran hmm. àìmọye ìran tó bá jẹ́ ti ìran ni orí ọ̀fẹ́ wà láti ríran ṣùgbọ́n kì í ṣe ìran la bá wà. bẹ́ẹ̀ ni. obìnrin kan náà tún wà nínú ìjọ wa olúwa sọ fún mi pé àwọn kan ń lépa ẹ̀ ṣùgbọ́n bó ṣe máa ṣe rè gbèsè tó máa gbèrè gbèsè tó máa gbèrè ẹ́síkìsà olúwa ní kó má sí ilé fún ọjọ́ mẹ́ta ṣé wọn pé láàrin ọjọ́ mẹ́ta yẹn wọ́n wà lọlé wọ́n fi bímú dá gbogbo lérú wọn pa gbogbo ajá tí wọ́n nílé hmm. irọ́ ni olúwa gbé program kan jáde ó ní kí gbogbo ènìyàn kí wọ́n mú iyọ̀ wọ́n mú iyọ̀ ní ilé wọn ká gbàdúrà sínú iyọ̀ nítorí májẹ̀mú iyọ̀ tó wà nínú bíbélì ó ní hmm. kí wọ́n dẹ̀ fi iyọ̀ yẹn kọ́ fi wọ́n gbogbo ilé ẹgbọ́n mi sà àwọn ènìyàn gbàgbọ́ mo lọ sí MITV mo pariwo gbogbo ènìyàn náà wọ́n gbọ́nra iyọ̀ mo gbàdúrà sí iyọ̀ fún àwọn ènìyàn ní ìgbà tó yá ọ̀rọ̀ jáde ọlọ́run a máa bá èèyàn sọ̀rọ̀ nípa ìran mo fẹ́ ká ka bíbélì ká wo ẹsẹ̀ bíbélì tó bá sọ̀rọ̀ nípa ìran ẹ jẹ́ ká wo Acts chapter ten orí àwọn àpòsítélì bẹ́ẹ̀ni ẹsẹ̀ kẹwàá orí kẹwàá orí kẹwàá láti ẹsẹ̀ kẹlòó kẹsàn-án. Iṣẹ́ àwọn àpòsítélì orí kẹwàá láti ẹsẹ̀ kẹsàn-án ní ìjọ́ kejì ní ọjọ́ kejì bí wọ́n ti ń lọ lé ọ̀nà àjọ wọn bẹ́ẹ̀ni tí wọ́n ti súnmọ́ ìlú náà bẹ́ẹ̀ni pétérù gun òkè ilé lọ gbàdúrà ó gun òkè ilé lọ gbàdúrà níwọ̀n wákàtí kẹfà ọjọ́ níwọ̀n wákàtí kẹfà ọjọ́ ebi sì pa gidigidi ebi pa gidigidi ohun ìbá sì jẹun ohun ìbá sì jẹun ṣùgbọ́n nígbà tí wọ́n ń pèsè nígbà tí wọ́n ń pèsè ó bọ́ sí ojú wọn ó bọ́ sí ojú ìran. ó sì rí ọ̀run. ó rí ọ̀run. ọ̀run ṣí. ọ̀run ṣí. ohun èlò kan sì sọ̀kalẹ̀. ohun èlò kan sì sọ̀kalẹ̀ abẹ́rẹ́ fún màmá ohun tí mo fẹ́ fàyọ ni wípé a fi ìran hàn. Hmm. ọlọ́run a máa bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ láti inú ìran. Hmm. bẹ́ẹ̀ ni sá so ọ̀nà kẹta tí ọlọ́run fi bá ènìyàn sọ̀rọ̀ òun ni ìran ọ̀nà kẹta tí ọlọ́run fi ń bá ènìyàn sọ̀rọ̀ òun ni ìran ẹ má gbàgbé àkọ́kọ́ ọ̀rọ̀ ọlọ́run. òun náà ni ọ̀rọ̀ ọlọ́run. ẹlẹ́ẹ̀kejì òun ni àlá. a dẹ̀ ti tọ́ka bí tíbélì ti fìdí ẹ̀ múlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ìrìnà. kò nígbà tá a bá padà dé a máa tún tẹ̀síwájú ní orí ohun ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ ìrìnà ó yá ẹ̀já àjọ dókè lọ́hùn